ẹyẹ èèyàn mi tẹ́ ń wo mi ni ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ Yorùbá tó solid mo fẹ́ àsìkò ìsọ mo fẹ́ àsìkò ìsọ pé ẹ máa wo Yorùbá gidi. ó yá o. ibì kan bẹ tó o gbọ́dọ̀ mọ̀ wò hmm, wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá hmm, ibo nípa nǹkan dídúró. ó yá ká dúró ṣùgbọ́n farabalẹ̀ máa wò Yorùbá Gidi TV ìkànnì rẹ ni o ó yá subscribe like yẹ ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀ hmm, máa wò ó nṣó. kíkúrú ibi tó bá dà lèmi rè ibi tó bá dà lèmi ọ máa lọ ibi tó bá dà lèmi rè ibi tó bá dà lèmi. mo ń fa àkókò ìsọfún àpé ẹ ká jọ máa wo Yorùbá Gidi. Yorùbá TV, Yorùbá Gidi. Ibi tá a lè wò, tá a lè màṣà, tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn. Ẹ ṣé o. Ọdún dé, ọdún dé, ọdún mà dé o, ẹ̀yin èèyàn. Olúwa má má jà fèyí ṣàṣe mọ́. Olúwa má má jà fèyí ṣàṣe mọ́. Olúwa má má jà fèyí ṣàṣe mọ́. Abdul Kunle Fásùgbárùdín ni ẹ máa pè mí láàkó yìí. Torí àsìkò ọdún la wa. Nǹkan ọdún mi dá o mo kí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá níbi gbogbo gbogbo ibi tẹ́ ti ń wò wá níkànnì Yorùbá Gidi tẹlifíṣàn alright ẹjẹ́ àtúnjọ bára wa sọ̀rọ̀ díẹ̀ bí àlékún ká lè má gbó bí ẹni owó ẹkún lórí ohun tá a ṣe táyé fi ń dúró kunkun ọdún ló dé ọdún ló dùn ní dòǹdó ń dún dòǹdó òbí tó a sì mọ́ ọdún tòǹdódó tòǹdódó tòǹdódó tòǹdódó etí tó bá gbó àlọ́ yìí ó gbá bọ̀ torí ẹ̀ ló fi jẹ́ wípé ibi abọ́rọ̀dé lórí ètò tá a ṣe ń jò ó ní iná látún ti tẹ̀ wájú báyìí o lórí àwọn ọmọ tí wọ́n bayé jẹ́ tí wọ́n tán bọ̀rún jẹ́ wọ́n bayé jẹ́ bọ̀rún jẹ́ wọ́n ba nǹkan jẹ́ àwọn ọmọ tí wọ́n ń ki ajá mọ́lẹ̀ tàbí kí n pẹ́ tọ́já ń kì mọ́lẹ̀ tí ń bá lò pọ̀ tínú wọn sì tún dùn tí wọ́n tún lè máa sọ̀rọ̀ jáde wọn ò tiẹ̀ tijú lórí ọ̀rọ̀ wọn ńlágbédé yìí kí wá ṣèyẹn nìkan bá a bá ti ṣàlàyé ọ̀rọ̀ ń pa wọn tán a gbọ́dọ̀ ṣàlàyé ọ̀rọ̀ fún gbogbo ọkùnrin pátá àwọn ọkùnrin olójú kò mú ò lọ káwọn náà ó gbọ́n tí ń jó òótọ́ ọ̀rọ̀ o ẹ̀yin obìnrin náà bẹ́ẹ̀ bá ṣe ń wo fídíò yìí ẹ rí i dájú wípé ẹ fún àwọn ọkọ yín wò ó ẹ̀yin ìyá ẹ fáwọn ọmọ yín tó jọkùnrin wò tàbí kẹ́ ẹ sẹ́ǹdì líǹkì yìí ẹ sẹ́ǹdì líǹkì yìí sí wọn ẹ sẹ́ǹdì líǹkì fídíò yìí sí wọn ẹ ṣí àyè pẹ̀lú wọn kí wọ́n lè láǹfààní àti wò torí pé ọ̀rọ̀ pàtàkì tí ó ṣe wọ́n láǹfààní ni o ó yẹ ká ṣàmọ̀dí tí gbogbo ẹ̀ rí bó ti ń rí yìí more reasons ìdí táwọn Lagos lay babies lay queen Lagos queen Lagos babes Abuja babes tí wọ́n fi ń tẹ̀dí ilẹ̀ fàájá táwọn ọlọ́mọge wọ̀nyí fi wá di àjẹkù ajá ẹ̀jẹ̀ àjọsọ ìyẹn bẹ́ẹ̀ tó jẹ́ kan lára àwọn ọ̀rọ̀ tá a sọ lónìí kó tó di pa àbọ̀ sórí ọ̀rọ̀ Timothy Adégòkè tó kú tọrọ ẹ̀ ń bẹ́ńlẹ̀ ẹjọ́ pẹ̀lú ọ̀rọ̀ Adédoyin tí wọ́n fẹ́ sọ kẹ́pẹ́ láwọn mẹ́fà míì tí wọ́n ń jẹ́jọ́ lọ́wọ́ nílé ẹjọ́ tí wọ́n ń tinú ọgbà ẹ̀wọ̀n wàá ṣẹjọ́ tán èèyàn kan dákú ó ṣubú lulẹ̀ ní kóòtù a sì ń bọ̀ lórí eléyàn bí ọjọ́ ìgbẹ́jọ́ bí ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ eléyàn bẹ́ẹ̀ now lórí ọ̀rọ̀ àwọn Lagos babes yìí tí wọ́n tẹ̀dí ilẹ̀ fàájà tí wọ́n ń di ajá mọ́ra kí orí ọ̀rọ̀ wọn ǹjẹ́ lẹ́mọ̀ wípé wọn ò déédéé ṣe tí wọ́n ń ṣe ó lẹ́mìí kan tí ń wọnú wọn tán fi ń wò pé ń táwọn ń ṣe dáa tí wọ́n tún fi ń justify ìwà burúkú ìwà dandan tí ò mọ́pọlọ rẹ tí ò mú làákà ìdání tí ò bọ́pọlọ rẹ tí wọ́n wù wọ́n tún justify ẹ̀ pé ń táwọn ṣe kò sí tó burú ńbẹ̀ tó yẹ jẹ́ tí kan gan fi ń sọ wípé kóun ó bá ajá sùn tàbí kájá bá òun sùn ó sì pé òun ju kí èèyàn bóun sùn lọ ó wá ń fi àwọn ọkùnrin wí ẹranko tó túmọ̀ sí pé bàbá tó bí ẹranko ni bó bá lẹ́gbọ́n lọ́kùnrin ẹranko leléyìn òun náà bóun bá bímọ ọkùnrin ẹranko ni ẹ wo fídíò ẹ̀ ń fi hàn yín bá a kò bá tó ṣe rí àwọn ọmọge wọ̀nyí ó láwọn ẹ̀mí kan tí ń bá wọn lò lásìkò yìí àwọn ẹ̀mí yẹn nísìnyí tì wọ́n gèégèé tí wọ́n tún fi ń kó sówó àwọn tí ń lò wọ́n fún oògùn owó àwọn tí ń pa wọ́n ṣọlà àwọn kan tiẹ̀ ń jẹ́ odi mímọ̀ wípé bí wọ́n ṣe ń fún wọn lówó pé kán bá já sùn yìí wípé kì í kàn ṣe pé fọ̀fọ́ lásán o wípé wọ́n ń ṣe é nítorí pé àwọn ọkùnrin yẹn fẹ́ lò wọ́n ni ó ní tí wọ́n ti kọ́kọ́ parí iṣẹ́ kan sáwọn ajá yẹn lára ẹ wo kan tó sọ wípé ajá bíi méjìlá sí mẹ́tàlá ló bòun sùn láàrin oṣù January wọ February kí wá ṣẹjá nìkan bájá ṣe ń bá sùn làwọn èèyàn kan náà tún ń bá sùn àwọn tó ti bá sùn yẹn wọ́n ti kan èèmọ̀ látara tiẹ̀ bájá ṣe ń bá sùn làwọn èèyàn ń bá sùn ó wá ṣàlàyé pé abẹ́ òun wá bẹ̀rẹ̀ sí í ya ojú ara òun ya ó ní bó ṣe ń ya òun ti gbé lọ sọ́sibítù wọ́n ti bóun ràn o ṣùgbọ́n bí wọ́n tún ṣe rán abẹ́ yìí tó ṣe ló tún ya sí i ó sì ń ràn ó ní kódà àwọn ọkùnrin tí ń bò ń sùn gan wọ́n ń complain pé òun ti lè rùn jù abẹ́ òun rùn ó ní iṣẹ́ ti bàjẹ́ báyìí iṣẹ́ ti fọ́ kò rówó gbà lọ́dọ̀ àwọn ọkùnrin mọ́ owó táwọn yẹn fún un ó lóun ti ń ná lórí àìsàn àìsàn òun ò sì tí ì gbọ́ ìyẹn ò tó lẹ́sìn fún àwọn kàkà kí wọ́n fìyẹn ṣe lẹ́sìn kí wọ́n gba lẹ́sìn láti bẹ̀ irọ́ o ṣe ni wọ́n tún ń sọ wípé ní tó ṣe dáa bẹ́ẹ̀ sì rèé wọ́n pọ̀ bẹ́ẹ̀ tájá ńlá abẹ́ wọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n tiẹ̀ ń fẹnu ku ajá lẹ́nu ńgbà mo wo àwọn fídíò kan ara mi bù máa sọ àyà mi já pé ha níbo là ń bá yé lọ yìí níbo là ń bá níbo là ń bá níbo ni gbogbo nǹkan ń lọ yìí. wọ́n fẹ́ gun big cars ọmọ tí ajá bá sùn tí lábẹ́ òun yà yìí ó ra Lexus car ó ra mọ́tò kódà ó chèǹjì ilé ó gbalé tó fà ìjòyè tí ń gbé tẹ́lẹ̀ lọ ń gbòǹgbà wọn wọn one point five million one million one million one point five million tó ń gbà káàkiri lọ́wọ́ àwọn bọ́ìsì ó ní bọ́ìsì bọ́ì tí ó introduce sí ajá tó bá sùn òun náà ló tún bẹ̀rẹ̀ sí introduce ẹ̀ sáwọn ọkùnrin míì tí ń tì tí ń gbé ajá fún un wọn gbé bọ́ìsì fún un wọn ń gbájá fún un ajá mọ̀ bá sùn. kọ́pì kọ́pì ló tún wá ṣàwọn míì táwọn náà ń lọ bájá sùn torí wọn fẹ́ gbowó wọ́n fẹ́ live large àwọn náà fẹ́ oppress àwọn èèyàn míì àbí tí mò ń sọ òye ṣé wá rí spiritually and medically ní tí wọ́n fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ da àìsàn káìsàn àìsàn burúkú wọ́n fẹ́ dà sínú ayé bẹ́ẹ̀ sì rí oríṣiríṣi àìsàn ló ti gbòde ìyẹn jẹ́ àmì wípé òpin ayé ti dé tán ìdí nìyẹn tí màá fi mú wa wọnú àwọn ìsọfúnni kan tó ṣe pàtàkì fún wa láti gbọ́ tí ó kọ́ alọ́gbọ́n lórí ètò tẹ́lẹ̀ yìí. ẹ wá jẹ́rìí báyìí ọmọ tó sọ wípé kò sí ní tó kàn wá bọ́ọ̀mù bá bájá sùn bájá bá bùn sùn nígbà táwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí wá kiri tán ń lé kiri tọkàn ẹ̀ ò balẹ̀ mọ́ ọmọ tún sọ̀rọ̀ ó léleyìí tó ń sọ wípé ajá bòun sùn ó nírọ́ ni ó lájà òtún bòun sùn mọ́ o ó ní n tóun sọ ó lóun sọ pé kóun kàn fi káàṣì kúùsì ni òun kàn fi ń ṣe é mọ̀ ní kẹ ó ní àbẹ́ ẹ̀ mọ̀ ni ó ní sẹ́ẹ̀pẹ́ ẹ̀ mọ̀ ni péré lòun ṣe èmi ò mọ̀ péré lòun ṣe o tòrójú ò tọrọ lọ́dọ̀ tèmi o ẹ wo fídíò ọmọ yẹn bẹ́ẹ̀ bá ti wo fídíò ọmọ yẹn tán á tún wá fi hàn yín eléyìí tó ń sọ wípé kò sí ní tó burú ń bẹ̀ béèyàn bá làdí ilẹ̀ fàájá torí pé ẹranko làwọn bàbá òun ẹranko làwọn bùọ̀dá òun bóun bá bímọ ọkùnrin ẹranko ni nítorí pé ẹranko làwọn ọkùnrin lọ́dọ̀ tiẹ̀ ṣùgbọ́n èmi ọkùnrin lèmi ọkùnrin lèmi èèyàn sì ni mí èmi èyí ṣe ẹranko tọ́rọ́ náà ti fáwọn èèyàn nílàákàyè ní tí èèyàn fi yàtọ̀ sí ẹranko àwọn onímọ̀ sáyẹ̀nsì ń pe èèyàn ní yáyá ni mà ní èèyàn fi yàtọ̀ sí ẹranko ni pé làákàyè wà láti mọ tó tọ́ yàtọ̀ sí tí ò tọ́ tọ́ bá ní o tọwọ́ bọ̀ náà wàá mọ̀ pé náà ò ṣe é tọwọ́ bọ̀ ọlọ́run fún wa lọ́pọlọ tó ju tiwọn lọ torí ẹ̀ ló ṣe gbọ́dọ̀ jẹ́ wípé àwọn nǹkan tá a bá máa ṣe ó gbọ́dọ̀ mọ́pọlọ dání ju tẹranko lọ ṣùgbọ́n òun ní ìsìn tó lè tẹ̀dí ilẹ̀ fẹ́ranko ó fi hàn fẹ́ranko lòun ẹ wo fídíò yẹn náà. Okay guys, um, I'm sorry for the video I made. It was purely cruise and I don't advise someone to be with animals, okay? It was just a prank video, just cruise. No Normal, you guys know Nigerians, na Nigerians and cruise. So I apologize to the public for everything i apologize so just please take my apology thank you just cruise i don't want to have sex with a dog i want to have sex with a man for money hello most of these men are animals already like oh, already already already like dogs are even better than some of you please please that is that let's even close that one period jẹ́ kí ọlọ́run kábàámọ̀ pé kí ló dá wa fún ó wá kù sọ wá nìdí kí nìdí tẹ́lẹ̀ yìí fi ń ṣẹlẹ̀ ìdí tó fi ń ṣẹlẹ̀ ni wípé ṣe rí àwa ẹ̀dẹ́ èèyàn ọlọ́run dá wa tán gan ó tún blame ara ẹ̀ pé kí ló ń dá kí ló ń dá yín pípù yìí fún pé kí ló ń dá yín fún ọlọ́run regret pé kò ń dá yàn àwọn èèyàn aburú débi pé a jẹ́ kí ọlọ́run kábàámọ̀ pé kí ló dá wa fún ó wá kù sọ́wọ́ èmi àti ẹ láti máa ṣe tí ọlọ́run ò ní kábàámọ̀ pé kí ló fi dá ọ individually pé kí lọ́lọ́run fi dá mi kọ́lọ́run mọ́ kábàámọ̀ pé kí ló dé tóun fi dá mi. a nílò láti àwa la ní ó kù sọ́wọ́ wa ẹ̀yin náà ẹ jẹ́ àti ẹ̀ wo ìtàn bíbélì ká ṣe example ẹ wo ti nínú Genesis orí kẹfà láti láàrin ẹsẹ̀ kìíní sí kejì ó sọ nǹkan kan wọn wá wàásù fún ọ o ṣùgbọ́n mo fẹ́ ká kọ́gbọ́n ni. ó ní nítorí ènìyàn bẹ̀rẹ̀ sí pọ̀ sí i lórí ilẹ̀ tí wọ́n sì ń bí ọmọbìnrin nígbà ni ẹjẹ wọn á fọbẹrun láti ẹsẹ̀ kẹ́ni wọn ẹjẹ ń fò sí ẹsẹ̀ ìkẹta ó ní olúwa bá wí pé n kò ní jẹ́ kí ènìyàn wà láàyè títí láí nítorí pé ẹlẹ́ran ara ni wọ́n ọgọ́fà ọdún ìyẹn one twenty years ni wọn yóò máa gbé láyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń dàgbà wọn máa ń dògbò wọn máa ń pẹ́ gan láyé wọn ń lo eight hundred years láyé ńgbà kan wọn lo nine hundred years láyé ìwà burúkú ọwọ́ èèyàn ló jẹ́ kọ́ lọ́run rìdíùsì ọdún téèyàn ń lò ní ìsìn báyìí ṣé wà burúkú yín ò ti wá pọ̀ jù báyìí èèyàn bá lo one twenty years láyé ó dàgbà pọ̀ grandpa mi one thirty years ló lò grandpa mi one hundred and thirty years ló lò àtúnṣe sọ pé àdádì ah, dàgbà o ah, àbábá dàgbà o pé bàbá dàgbà ó ní ìsìn báyìí ṣé a lè rẹ́ni tí ó tó máa kó one twenty years mọ́ bọ́ ní generation tuntun tá a wà yìí ń bo tí wọ́n lè wọ hundred gan. ẹ wá máa gbọ́ mi lọ o lẹ́sẹ̀ ìkẹrin ó ní àwọn obìnrin wà ok ó ní àwọn òmíràn ok lẹ́sẹ̀ ìkẹrin àwọn òmíràn wà láyé ìgbà láyé ní ayé ìgbà náà wọ́n tilẹ̀ tún wà láyé fún àkókò kan lẹ́yìn rẹ̀ nígbà tí àwọn ọmọkùnrin Ọlọ́run fi aya láàrin àwọn ọmọ ènìyàn àwọn ọmọ tí wọ́n bí ní àwọn òmíràn wọ̀nyí àwọn ni wọ́n jẹ́ akọni àti olókìkí nígbà náà ń bọ̀ ibẹ̀ ń kọ́ là ń bọ̀ ibi tí mò ń bọ̀ gan rèé ẹsẹ̀ ìkarùn-ún ó ní nígbà tí Olúwa rí i pé ìwà burúkú ènìyàn ti pọ̀ jù láyé àti pé kìkì ibi ni èrò inú wọn nígbà gbogbo kìkì ibi lèrò inú wọn nígbà gbogbo tó mú káwọn kan pa Timothy Adégòkè tó lọ sùn sí tínú tó mú kí àwọn ọmọbìnrin lè mọ tẹ́ẹ̀dì ilé fàájá tó lè mú káwọn kan lè mọ sọ fún kan lè mọ líǹkì àwọn obìnrin máwọn tí yóò máa ajá tí ó bá wọn sùn wọn máa gbé ajá fóbìnrin ìwà ibi inú wọn pọ̀ jù ó ní inú ọlọ́run sì bàjẹ́ gidigidi pé ó dá ènìyàn sí ayé ó sì dùn ún kò á tán bí ṣe ń tún ẹsẹ̀ kẹfà ká ó ní inú rẹ̀ bàjẹ́ gidigidi pé ó dá ènìyàn sí ayé ó sì dùn ún tó bẹ́ẹ̀ tí ó fi wípé wọ́n pa àwọn ẹ̀dá alààyè tí mo dárun lórí ilẹ̀ ayé àti àwọn ènìyàn àti ẹranko àti ohun tí ń fàyàfà káàkiri orí ilẹ̀ ayé àti ẹyẹ gbogbo wọn ni wọ́n parun o nítorí pé ó bà mí nínú jẹ́ pé mo dá wọn. ìparun mi ilẹ̀ tó ń kọ lẹ́tà sí yìí o bó o lẹ̀ ṣe ní parun láyé tẹ́ẹ̀ tún ní parun lọ́run fún àwọn ìwà burúkú ọwọ́ yín àtẹni tí ń bá já sùn àtẹni tí ń tẹ̀dí lè fàájá àtẹni tí ń líǹkì obìnrin pọ̀ mẹ́ni tí yóò gbàjá fún bá sùn àtàwọn agbájá fún ni dó àtàwọn agbájá dó ọ̀pọ̀ àwọn ọkùnrin ní ìsìn ajẹ́kù ajálùkù tí wọ́n ń jẹ ẹ jẹ́ kò tán síbẹ̀ kí ló wá fà á tí gbogbo eléyìí fi ń ṣẹlẹ̀ ó ń kálukú ló lérò ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́kàn nípa ìdí tí gbogbo eléyìí fi ń ṣẹlẹ̀ ṣùgbọ́n Ọlọ́run fúnra ẹ̀ ti sọ ọ́ ńjẹ́lẹ̀ mọ̀ pé Ọlọ́run fúnra ẹ̀ ti sọ pé yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ ẹ jẹ́ ń ṣàlàyé fún yín dáadáa ṣe rí ó mọ̀ lágbára o ìwé Tímótì kejì orí kẹta ẹsẹ̀ ìkíní sí kẹfà ó sọ nǹkan ó ní àsìkò kẹyìn la wà yìí òpin ayé ti dé tán bí orin Tọ́pẹ́ Àlàbí tó ní òpin ayé ibi ayé rẹ yìí òpin ni ó ní kí o mọ èyí pé àkókò ìṣòro ní ọjọ́ ìkẹyìn yóò jẹ́ àwọn àsìkò kẹyìn rẹ end time Timothy kejì orí kẹta ló sọ end time la wà yìí nítorí àwọn èèyàn yóò wà tí ó jẹ́ pé ara ara wọn àti owó nìkan ni wọ́n mọ̀ ni wọn yóò sì fẹ́ràn wọn ó jẹ́ oníhàlẹ̀ onígbéraga onísọkúsọ wọn yóò máa ṣe àfojúdi sí àwọn òbí wọn wọn ó jẹ́ aláìmoore ẹ̀dá aláìbọ̀wọ̀ fún ọlọ́run ṣé wọ́n respect ọlọ́run rárá onínú burúkú akọ̀mágbẹ̀bẹ̀ abanijẹ́ àwọn tí kò lè kó ara wọn ní ìjánu òǹrorò àwọn tí kò fẹ́ ohun rere ọ̀dàlẹ̀ jàǹdùkú àwọn tí ó ju ara wọn lójú púpọ̀ ẹsẹ̀ ìkẹrin ni mo kàdé ohun Timothy kejì orí kẹta second Timothy three four ọ̀dàlẹ̀ jàǹdùkú àwọn tí wọ́n ju ara wọn lójú púpọ̀ àwọn tí wọ́n fẹ́ràn fàájì dípò kí wọ́n fẹ́ràn ọlọ́run fàájì ni wọ́n fẹ́ràn jù torí ẹ̀ wọ́n fẹ́ lówó by all means láti ṣe fàájì tọkùnrin tóbìnrin ní òde ara wọn dàbí olùfọkànsìn ṣùgbọ́n wọn kò mọ agbára ẹ̀sìn tòótọ́ hmm. ìwọ jìnnà sí irú àwọn èèyàn bẹ́ẹ̀ o ìwọ ọmọ ọlọ́run náà wọ́n bá wí báyìí o ọmọ yorùbá gidi ìwọ náà ń bá wí báyìí pé kò jìnnà sí irú àwọn èèyàn bẹ́ẹ̀ o ó ní ara wọn ni àwọn tí máa ń ojúlé kiri tí wọ́n máa ń kí àwọn aṣiwèrè obìnrin tí wọ́n máa ń kí àwọn aṣiwèrè obìnrin mọ́lẹ̀ àwọn obìnrin tí ìwà ẹ̀ṣẹ̀ ti wọ̀lẹ́ wù tí wọ́n ń ṣe oríṣiríṣi ìfẹ́kùfẹ́ second timothy verse seven nìyẹn o ṣe é rí i pé bá ń ti ń ṣẹlẹ̀ yìí mu ó ní àwọn obìnrin wọ̀nyí ń kẹ́kọ̀ọ́ nígbà gbogbo síbẹ̀ wọn kò lè ní ìmọ̀ òtítọ́ wọ́n ń lọ skul náà tí wọ́n lọ skul ni ṣùgbọ́n sani mọ̀ rí ìmọ̀ burúkú wọ́n ṣe ń lọ skul ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ni wọ́n ń kọ́ skul onírú ọmọ kékeré kan báyìí tó tún sọ̀kalẹ̀ láti rúùmù eleven tí wọ́n fi òun sí ó wá rúùmù fọ́ọ̀mù bí àwọn ọkùnrin wà nígbà wọ́n lọ ṣe skul ni wọ́n lọ sí Dubai àwọn ọmọ chrisland school chrisland ńlá ń sọ yẹn o tó lọ ń gorí ọmọkùnrin tán sì ń bára wọn sùn bẹ́ẹ̀ tán tún ya fídíò ẹ̀ ara wọn ni àwọn tí máa ń kiri tí wọ́n máa ń kí àwọn aṣiwèrè obìnrin mọ́lẹ̀ àwọn obìnrin tí ìwà ẹ̀ṣẹ̀ ti wọ̀lẹ́ wù tí wọ́n ń ṣe oríṣiríṣi ìfẹ́kùfẹ́ àwọn obìnrin wọ̀nyí ń kẹ́kọ̀ọ́ nígbà gbogbo síbẹ̀ wọn kò lè ní ìmọ̀ òtítọ́. dá dúró mẹ́wọ̀ ẹ jẹ́ ń dá dúró mẹ́wọ̀. ṣẹ́rin tá à ń sọ báyìí kí wàá ló yẹ kí àwọn ọkùnrin tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí mọ̀ ó yẹ kí wọ́n mọ̀ pé èèmọ̀ ti wọ̀lú. E ẹ ń bá fẹ́ fẹ́ yàwó ní ìsìn gan ó gbọ́dọ̀ ṣọ́ra kó ṣọ́ ayafẹ́ obìnrin ti ṣòro kì mọ́lẹ̀ torí pé àwọn aṣiwèrè obìnrin ló pọ̀ nígboro ìwọ̀nba díẹ̀ lóbìnrin gidi àwọn obìnrin gidi wà o tó ní làákàyè tó jẹ́ olóòótọ́ tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run ṣùgbọ́n ìwọ̀nba díẹ̀ ni wọ́n now ìfẹ́ owó ti gbàgbóró kan tó mú kí ọlọ́run regret ńgbà náà lọ́hùn wípé ó ń dáwọ́ èèyàn ní ìsìn wá ń kọ́ n tó ṣẹlẹ̀ ń Sódómù àti Gòmórà ló tún ṣẹlẹ̀ yìí ó yà wá lẹ́nu pé irú eléyìí ti wọ Nàìjíríà wá ó yà wá lẹ́nu pé ilẹ̀ Yorùbá wa lẹ́kọ̀ọ́ Èkó àkété Èkó à ń rírú ẹ̀ ti ń ṣẹlẹ̀ náà kí ni káwọn ọkùnrin ó ṣe èmi náà kọ́ ni wọ́n tọ́ yín sọ́nà mo wọnú ẹ̀mí tààrà lónìí ni mo wọnú ẹ̀mí tààrà Kùránì ti sọ̀rọ̀ ẹsẹ̀ ifá ti wí tiẹ̀ tó tọ́ àwọn èèyàn sọ́nà ẹsẹ̀ ifá sọ ó kí àwọn èèyàn ń lọ wípé kí wọ́n má bọ́kùnrin sùn kí wọ́n má kí wọ́n jẹ oníṣekúṣe kí wọ́n má sì bẹ̀rẹ̀ kó sùn ó takò tààrà ojú odù ojú sọ bíbélì náà tún sọ ìfúrálàgbà ògùn ó dáa ẹ jẹ́ wọn ẹ wá gbọ́ ìkìlọ̀ báyìí o ìkìlọ̀ rèé o tó ń torí ìtẹ́mímọ́ wá o ẹ̀gbọ́n nù òwe òwe ẹ jẹ́ ń fi hàn yín láti inú òwe òwe n tó sọ torí wípé bọ́kùnrin bá kọ̀ tí ò ṣọ́ra ẹ̀ lásìkò yìí yóò kan ìmọ̀ ẹ̀yin obìnrin tẹ́ wá ń wò mí lọ́wọ́lọ́wọ́ tẹ́ ń gbọ́ mi lásìkò yìí mo rọ̀ yín ẹ sọ fún àwọn ọkọ yín kí wọ́n wo fídíò yìí ẹ ṣe àyẹ̀ fún wọn o mo tún wáá rọ̀ yín kinní kan wà tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe fún mi ẹ gbàdúrà fáwọn ọkọ yín ẹ má lọ́mọkùnrin ẹ gbàdúrà fún wọn o kí wọ́n má bọ̀ ọwọ́ o now Proverbs five three and four ó ní nítorí ẹnu alágbèrè obìnrin a máa dùn bí oyin ọ̀rọ̀ rẹ̀ sì tuni lára ju òróró lọ ṣùgbọ́n níkẹyìn ọ̀rọ̀ ó korò bí iwọ ẹnu rẹ̀ a sì mú ju idà olójú méjì ẹsẹ̀ rẹ̀ ń dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ sí inú ikú ìgbésẹ̀ rẹ̀ sì ń lọ tààrà sínú ibojì ẹni ó bá kó sí lọ́wọ́ dáràn o ẹni tó bá kó sí lọ́wọ́ dáràn ó ní nísinsìnyí ẹ̀yin ọmọ mi ẹ gbọ́ ọ̀rọ̀ mi ẹ má sì kọ ọ̀rọ̀ sí mi lẹ́nu ẹ jìnnà sí alágbèrè obìnrin kí ẹ má tilẹ̀ sún mọ́ ẹnu ọ̀nà rẹ̀ má sún mẹ́nu ọ̀nà rẹ̀ o má sún mọ́ má dm ẹ̀ má sún má sún mọ́ fóònù nọ́mbà ẹ̀ o jìnnà sí o má sún mọ́ facebook page ẹ̀ kí ẹ má bàa gbé ògo yín fún ẹlòmíràn kí ẹ sì gbé ayé yín lé aláìláàánú lọ́wọ́ kí àjèjì má bàa jèrè iṣẹ́ yín kí làálàá rẹ má bàa bọ́ sí sápò àlejò ìwọ obìnrin mo fẹ́ mọ nǹkan bí ọkọ ìyàwó bá forí jálé agbọ́ngbòrò ó ń gbé bọ̀ nílé o ó bá forí kó o àwọn ọmọbìnrin tán bá já sùn yìí àtàwọn tán ti sín gbẹ́rẹ́ sábẹ́ ọkùnrin tó bá bọ́ sí wọn lọ́wọ́ tọ́ ó kan ìmọ̀ bó bá wá kan ìmọ̀ yìí tán yóò kó yíwọ náà lára o bó bá fa bẹ́ẹ̀ kó ẹ̀gbin bọ́kọ rẹ bá fa bẹ́ẹ̀ kó ẹ̀gbin gbòòrò ọlọ́run ò ní jẹ́ rírú ẹ o gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ ń wò mí ọkọ yín ò ní fabẹ́ kò ní fabẹ́ kó jápìn nígboro wá kó ba yín lé o torí pé ìyàwó ò jẹ́ ń bẹ́ o yóò sì kọ́ mọ́ obìnrin náà ti bá ń ṣàgbèrè kiri tí ń ṣe panṣágà kiri tó bá fabẹ́ kó jápìn ńgboro ọkọ ìyàwó náà yóò lùgúdẹ lára ẹ ó náà jẹ́ ń bẹ́ o níwí òwe orí karùn-ún yìí sọ ó ní ẹsẹ̀ kẹ ní ẹsẹ̀ kẹsàn-án yẹn sí kejìlá ẹgbọ́n tó sọ ó ní ẹ jìnnà sí alágbèrè obìnrin kí ẹ sì kí ẹ má tilẹ̀ súnmọ́ ẹnu ọ̀nà rẹ̀ kí ẹ má bàa gbé ògo yín fún ẹlòmíràn ọmọ aráyé ò ní gbogbo wa o ọmọ aráyé ò ní gbogbo mi ọmọ aráyé ò ní gbogbo tiẹ̀ náà o kí àjèjì má bàa jèrè iṣẹ́ yín kí làálàá rẹ má bàa bọ́ sápò àjèjì kí o má bàa kérora nígbẹ̀yìn ayé rẹ nígbà tí o bá di ìjẹ fún ẹni ẹlẹ́ni nígbà náà ni ìwọ ó wí pé kí ló dé tí mo kórìíra ìtọ́ni tí ọkàn mi sì kẹ́gàn ìbáwí kó mo bàa kábàámọ̀ kí o má bàa kábàámọ̀ ìwé òwe ló sọ o sí bíbélì ẹ kó o kà fúnra ẹ o kùrán náà sọ o kùrán náà gbé ìmọ̀ràn kalẹ̀ o ojú odùfá náà sọ tiẹ̀ o kó ń kálukú fi kọ́ ọmọ ẹ̀ ìwọ tó bá jẹ́ oní babaláwo fi kọ́ ọmọ ẹ̀ ní ti ifá sọ kì í kàn ṣe pé ẹyin oògùn owó ẹyin oògùn kinní kan ẹyin ọ̀fọ̀ kinní kan ìyẹn nìkan kọ́ kì í ṣe ẹyin sáàmù bíi tẹ́ẹ̀tì lówó sáàmù olúwa gbógun tàwọn tí ń gbógun tì mí ìyẹn nìkan kọ́ lẹ́ni láti máa kà ìyẹn nìkan kọ́ lẹ́ni láti máa kà ìtọ́ni ìtọ́sọ́nà nínú ọ̀rọ̀ Ọlọ́run ó ṣe pàtàkì káwọn èèbó tó dé láti lẹ́sìn ìbílẹ̀ wọn kọ́ gbé Christianity dé àti Islam dé wọn fi kó inú ọbẹ̀ jẹ́ kàkà kẹ́ ẹ ṣe ní tí ó wà nínú bíbélì àti quran ní tí wòlíì wá sọ ajé ń dọ́dọ̀ àfà bẹ́ẹ̀ lómi ò bá yìí ti káyán rìn kẹ́ lómi ṣe èsì ráyán yàrá lásán bí ò bá yìí ti dọ́dọ̀ wòlíì rẹ̀ kò ìgbádùn dandan alábà ẹ̀yin fúnra yín ẹ lè dáké sí ọlọ́run yín ṣùgbọ́n síbẹ̀ kò sí ní tó burú láti tẹ̀lé ìtọ́sọ́nà wòlíì ẹni ló burú o tó bá jẹ́ wòlíì tòótọ́ ṣùgbọ́n ìwọ fúnra ẹ̀ láti tẹ̀lé ní tọ́lọ́hún sọ ní táwọn sọ nìyẹn. now now Proverbs two sorry Proverbs seven twenty four to twenty six náà tún sọ̀rọ̀ ìwé òwe orí keje ẹ wò láti ẹsẹ̀ twenty four o. Hmm. Ah, àwọn ọkùnrin kan wà tí ẹ wípé ìfẹ́ obìnrin ìfẹ́kùfẹ́ ó ti kó bá wọn. ẹ wò ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọkùnrin náà sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé bí màálù tí wọ́n ń fà lọ pa tàbí bí àgbọ̀nrín tí ó tẹsẹ̀ bọ́ tàkúté mo bá ń tẹ̀lé obìnrin. mo bá ń tẹ̀lé obìnrin. mo bá ń tẹ̀lé obìnrin tí obìnrin àjèjì wọn kálukú ẹ ń bá níyàwó ńlí jẹ́ ìyàwó ẹ̀tẹ̀ ọlọ́run o. ẹ máa gbọ́ o bíi màálù tí wọ́n ń fà lọ pa tàbí bí àgbọ̀nrín tí ó tasẹ̀ tí ó tẹsẹ̀ bọ́ tàkúté títí tí ọfà fi wọ̀ ọ́ nínú bí ẹyẹ ti ń yára bọ́ sínú okùn láì mọ̀ pé ó lè ṣekú pa òun nísinsìnyí ẹ fetí sílẹ̀ yín ọmọ mi ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí mò ń sọ. So ẹ má jẹ́ kí ọkàn yín lọ sọ́dọ̀ irú obìnrin bẹ́ẹ̀ that's proverb seven twenty five ló ń sọ eléyìí lọ́wọ́ ó ní ẹ má jẹ́ kí ọkàn yín lọ sọ́dọ̀ irú obìnrin bẹ́ẹ̀ ẹ má ṣe ṣìyà sọ́dọ̀ rẹ̀ o ọ̀pọ̀ ni àwọn tí ó ti sọ di ẹni ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára ni ó sì ti ṣekú pa ọ̀nà ìsà òkú tààrà ní ilé rẹ̀ ilé rẹ̀ ní ọ̀nà àbújá sí ìparun ọ̀nà àbùjá sí ìparun ṣé ẹ rántí ikú ṣé ẹ rántí ikú tó pa ọ̀gá Super TV lẹ́kọ̀ọ́ yẹn pé kú obìnrin ló pa yẹn pé obìnrin kan obìnrin àjèjì ó níyàwó ńlẹ̀ o obìnrin àjèjì kan ló pa ìyẹn ní ìsìn ó wà lọ́gbà ẹ̀wọ̀n ọgbà ẹ̀wọ̀n yẹn náà ti di ládé lẹ́nu àìpẹ́ yìí tán fi ṣe mi kirikiri kò á tán bí ẹni yẹn sì ti kú ní tiẹ̀ ẹ mọ iye obìnrin ẹ mọ iye ọkùnrin tó ti tó ti lọ. lẹ́kítọ́rà kan ló gba Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì ó gbọ́n bí ifá ó mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ kódà orúkọ rẹ̀ ó bá ó bá ọ̀pẹ̀lẹ̀ náà mu ọ̀pẹ̀fẹ̀yìntì mi ó gbọ́n bí ifá ó mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ ó ń fúnra ẹ̀ àwọn kọ́ wa wípé ká ṣọ́ra fóbìnrin agbára obìnrin ó ti fi kọ́ wa rí agbára obìnrin gbẹ̀yìngbẹ́yín ó ku ọdún mẹ́rin tí ó rìtáyà ó ṣubú sọ́wọ́ obìnrin ó farahàn pé ṣe ni wọ́n fi obìnrin yẹn dẹ́ ìyẹn ló fẹ́ rèpù òun ìyẹn ló fẹ́ fipá bá òun lò pọ̀ ó ló fẹ́ fipá bá òun lò pọ̀ ni ó ló fẹ́ fipá bá òun lò pọ̀ ní ìsìn báyìí ó ti ń fèsì music ó ṣubú sọ́wọ́ àjèjì obìnrin gbogbo àwọn ọkùnrin pátá ẹ jẹ́ akọ́gbọ́n látara tí ń ṣẹlẹ̀ yìí o tán bá já sùn wọ̀nyí o ẹ jẹ́ akọ́gbọ́n o ẹ jẹ́ akọ́gbọ́n o ẹ jẹ́ àfẹ̀yí kọ́gbọ́n ìyẹn làlàyé ọ̀rọ̀ tí mò ń ṣe. ìkànnì Yorùbá Gidi tẹlifíṣàn lẹ ń wò bó o bá ti sọ̀scribe tẹ́lẹ̀ tẹ sọ̀scribe tago ọ̀ràn létí tó o bá ti sọ̀scribe tẹ́lẹ̀ mọ́ wulẹ̀ tẹ sọ̀scribe mọ́ o kó yọrọ ẹ kó ara wọn tó ti sọ̀scribe o kó o mọ́ lọ nínú ètò wa tí ń bọ̀ nínú ètò wa tí ń bọ̀ àlàyé ọ̀rọ̀ nípa ìgbésẹ̀ táwọn lọ́ọ̀yà Adédoyin ń gbé nísìn láti máa fi òfin mú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń gbé ìròyìn àfi ká sọ ọ́ torí lọ́wọ́ ìbáyìí Oríyọmí Hamzat bàbá gbàgede ìmọ̀ àti àwọn míín wà tí wọ́n ti fi orúkọ wọn léde pé kí wọ́n lọ fi páńpẹ́ ọba gbé kí wọ́n lọ àrẹ́sì ní kánmọ́nkánmọ́ nítorí pé wọ́n ń gbé ọ̀rọ̀ Timothy Adégòkè a fẹ́ kí wọ́n mọ̀ o wípé àwọn tí wọ́n kó pọ̀ o torí gbogbo àwọn gbogbo ẹni bá ti ń pè fún òmìnira sorry gbogbo ẹni bá ti ń pè fún ìdájọ́ òdodo a jẹ́ pé gbogbo ẹni bá ń pè fún ìdájọ́ òdodo ńlẹ́wàá fọlọ́pàá kó báyìí o ṣé ẹ sì mọ̀ pé àwa náà nǹkan ní Yorùbá gidi ìdájọ́ òdodo là ń pè fún ojoojúmọ́ gbogbo ẹ máa ń pè fún ìdájọ́ òdodo lókùn tẹ́ fẹ́ fọlọ́pàá kóhun nítorí pé ó ṣe lè máa dùn yín bí yín nú nítorí pé wọ́n gbé ìròyìn nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nílé ẹjọ́ nítorí pé à ń gbé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nílé ẹjọ́ kò yẹ kí ìyẹn jẹ́ ìbànújẹ́ ọkàn fún yín nínú ètò wa tí ń bọ̀ láìpẹ́ ẹ gbọ́ wìrìwìrìn torí pé ó ṣe pàtàkì kó o máa wo àwọn fídíò wa yìí yóò ṣàǹfààní fún ọ ẹ ṣé fún ìfẹ́ tẹ́ ẹ sí wa níkànnì Yorùbá Gidi tẹlifíṣàn Ọlákúnlé Fásùgbà ló kọ mi ọmọ Yorùbá Gidi ni mí torí ẹ̀ ló jẹ́ pé mo rodo èdè tí mo ipan mi èdè tí mo imú mi èdè tí mo iwọ́ṣọ èdè tí mo igẹ̀fìlẹ̀ èdè gẹ́ngẹ́ tí mo ìjẹ́dẹ́ elédè òdẹ́dẹ́ tí mo tẹ̀lé lédè rélé elédè tí mo dé lédè tí fẹ́ wù yí ọ̀tọ̀ mi torí ẹ̀ mo ṣe tètè sàngbàsàngbà ń balẹ̀ lágbà tó gbàgbà ọ̀rọ̀ lóríta gbára lóde ọ̀gbaragada lójú ọ̀gbagadì nbí wọ́n gbé ń fagada ńlá ságẹ agbada náà àgbàyanu wàràwà tí jóná ìyàgbá ìyàgbá ló jẹ́ múra gbàtàràgbà tí mi múra gbàtàràgbà tí mi mú gba àgbà jẹ́ nù gba tí mi fún gba àgbàlagbà tí ń bẹ ń digi ìgbà kí gba àgbàlagbà lè máa mú gba àgbà jẹnu ọgbà ìgbà ní ìgbà ìgbà ń ta gbangba torí ta gbangba la ta ta gbangba tagbára tagbára sì làgbára fagbára agbára rẹ̀ gbà ta lágbára lọ ẹ̀yin ò wá mọ̀ ní pé ta gbangba là á bí wí ajílẹ ti pé gbagbagba ni ẹ dúró tì á lórí ìkànnì yìí kẹ́ máa wò wá ǹṣó ńgbà gbogbo torí pé àwa lè yan yín ẹ̀yin lè yan wa béèyàn ò bá jẹ́ tẹni kì í wètò ẹni ẹ ṣeun o a nífẹ̀ẹ́ yín bẹ́yìn náà ti nífẹ̀ẹ́ wa níkànnì Yorùbá Gidi ẹ̀yin èèyàn mi tí wọ́n mi ni ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ Yorùbá tó solid mo fẹ́ àsìkò ìsọ mo fẹ́ àsìkò ìsọ pé ẹ máa wo ibì kan ń bẹ tó o gbọ́dọ̀ mọ̀ wò hmm, wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá hmm, ibo ni nǹkan dídúró lọ́ṣùtà farabalẹ̀ máa wò ó Yorùbá Gidi TV ìkànnì rẹ ni o ó yá subscribe like ẹ ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀ hmm, máa wò ó nṣó. àwọn kékeré ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi ọ máa lọ ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi. mo ń fa àkókò ìsọfún àpè ẹ ká jọ máa wo Yorùbá Gidi yorùbá tv yorùbá gidi ibi tá a lè wò tá a lè màṣà tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn ẹ ṣé o sọ. fàṣùgbà mi dé. lọ́tẹ̀ yìí o èmi gángan máa gbọ́. fàṣùgbà mi dé. ọ̀rọ̀ rẹ ló wù wá ká máa gbọ́ o. fàṣùgbà mi dé. ẹ ò Ọlákúnlé mi fàṣùgbà. fàṣùgbà mi dé. àdùn idán wà lórí rẹ o. fàṣùgbà mi dé. wo educative program tí a mi sọ. fàṣùgbà mi dé. àwa ò ní kólókó máa ròkò. fàṣùgbà mi mi dé. àǹtẹ̀ ní kọ́lá náà máa yẹ̀nà. wá ṣùgbà mi dé. àmọ́ tó bá roko kó máa tọ́ wa lọ. tó bá yẹ̀nà kó máa tọ́ wa lọ. ẹ̀wọ̀n lákúnlé mi ọmọ fáṣùgbà o. fáṣùgbà mi dé.